Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ subscribe, subscribe ẹ hẹ́tẹ̀. Face TV wò sùn orí. Ẹ jọ̀wọ́ ikú bàbá yìí ní kí n sọ fún àwọn olóyè tuntun wípé oyè wọn ó yàtọ̀ nílẹ̀ Yorùbá. Ẹ jẹ́ ká fún wọn 21 And on behalf of His Superior Majesty, I'd like to make a presentation now of his son, Eliabas, your youngest, and the entire Yoruba nation. I will now proceed to make that presentation. Can we give Archbishop Ayo Ladigbolu a round of applause as he steps up to carry out this important, very important duty given to him bá a fara ikú bàbá yèyé. High Chief. Chairman. High Chief Doctor, K. Abubuade J.C. Jubilee Chief, Honorable Chief Shino Pena C, Jubilee Chief. On that note, ladies and gentlemen, with all respect and humility, with all sense of pride as a Yoruba son, I call on our father, majesty ọba dr lamini and adeyemi. Urubá. Obrigado. ìdílé ń gbé sẹ́bí wà ní ọ̀pẹ ọmọ ní àìsàn àgbòdìyànkù láti pẹ̀lú náà ti rè. Àlàó kọ́ bá wọ̀. Adébá àlàó àkàlà ìbéèrè ìdìbò àmì àlàó àkàlà ọ̀rẹ́ mọ́dúkú. Ìkọ́ ọmọ olóògùn ní òdìdó. Ìkọ́ ọmọ olóògùn ní èlẹ́sìn aka ekwu ya ọgụ ikwu ala igbo ya ọkọtọ ya ọkọtọ n'ikwu na ifa ife adịghị ifa mmadụ ọgụ obere otito ndị ife ọmụghị n'ụlọ obodo igbe aka ekwu ya ọgụ ikwu ala igbo ìpínlẹ̀ ọmọkùn tó sọ̀rọ̀ ẹ̀dẹ́rẹ́ ayé èrò èrè ẹ̀dá kùtà ló bá mi rí Ibrahim Dédé mi ní IBD tí gbogbo ìlàrò gbogbo iye wa lápapọ̀ ẹ máa ń bá mi tọ́jú ilá tó sojú ìyá ẹ̀ tó fún ìtàn tó sojú ìyá ẹ̀ dàgbà. Ibrahim Dédé tó sojú màmá ẹ̀ dọ́mọ.

kéde Ibrahim IBD hotel nílàró IBD hotel yìí ti bẹ lábẹ́ òkúta lẹ́gbàá lé IBD hotel lẹ́kọ̀ọ́ onílé ìyàmìyàmì ló sá fún ọ tó. yàwá onílé yàwá. ìyàmìyàmì yàmìyù. ó máa English of Lagos ikọ́ tẹ́gbẹ́ lára òbí ara wọ́n yé èèpẹ̀ àṣírí.

representing the APC Katika chairman, His Excellency Chiroba of Kochiba, Governor of Yobe State. Dede sọ̀rọ̀ tí pé oko mẹ́ta ni bàbá yìí dáṣọ fún wọ́n dáṣọ fún emu emu dá tiẹ̀ mórí èyí tẹ́ ẹ dá fún ọ̀sà yẹn dá tiẹ̀ bẹ́ẹ̀ dá fún pàǹdọ̀ lọ fi tẹ̀ kábọ̀ ògiri tọ́wọ́ ọjà. alumni transfer ọsẹ ṣe ọmọrò of great of the greatest steward. ìbáyọ̀ nínú ìmùyàn kò níwájú ilé ọba. sọ́gbà mi tọ́jú ọmọ àgùn bí àgbẹ̀ bàbá ti gbé. Sìmọ́ bá mi tọ́jú sínú àtẹ̀mí àkànní ọmọ pẹ́lá ọ̀ ní kọjú kú. Àkànní ọmọ pẹ́lá tèmi ọmọ sílífà ọmọ àtẹ̀wé sílífà tó tèmi bí bá ma mí mọ̀dọ́lùfọ́ adéníọ́ òṣèré ọ̀rí ọ̀rí mọ̀pẹ́ olùfọ́ adéníọ́. Ọ̀yọ́ state youth leader Ààrẹ Òkúta. Èrú ọmọ àtẹ̀láwẹ̀ èsì tó lé ní ìgbésàgbẹ̀ tó nítorí ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ lẹ́rù bíi.

ọ̀rìnlẹ̀ kẹgbẹ́gẹ́sà ni sábì ń bá gbòbí gbogbo ogún làlú mo fẹ́ gbòbí lọ́ọ̀rẹ́ ọmọogun tí gbani tí gbàgbẹ́ ni ìjẹsà tó kún làlú tí mo gbọ́ sọlẹ̀ lọ́mọ́ ṣe yìí o. ṣé ọgbọ́n mi tọ́jú kèrè mi ní ahmed mi ahmed kèrè mi kọ́sẹ́ bẹ̀rẹ̀ aláàfin àràmọ́ ti agunbíadé o. bàbá ti dé ọ̀rí àtàndá ọ̀bàdà méjì mi ni bámi àtàndá ọ̀bàdà méjì fi jáde yẹmi adéyẹmi ojú kókókó náà fọ̀ ọ́ àtàndá ọkọ̀ ìyá dodo bámi àtàndá ọkọ̀ ìyá dodo adéyẹmi àtàndá ọkọ̀ ìyá ìyá wa ni tó ń gbẹdúgbò wúwa akẹ́kọ̀ọ́ máa rọ̀ tiwẹ̀ bí odò. ena ènìyàn ló ìtò wa ọmọ yẹn ọfà ọfà ọ̀nà lọ́mí ni àti ìbí ni. Ahmed kere emie o awo dede mi Ibrahim anada tata. Èrè àsálàtù. Muhammadu da tata. Ibrahim Dangbata anada Dangote na ìdìgbò ọ̀tún ìkèrè ní ọmọ wọn ní Kánò ọ̀sán ní àlẹ́ ìbí ní Kánò kébèrè ni wọ́n ọmọ olórí nínú kàkà yọ ọmọ púpọ̀ ọmọ agbóhùn.

ẹ máa tọ́jú àtàdá ọba làmì ní ìdíje láìwọ́lá adéyẹmí àtàdá ọba làmì ní ìdíje láìwọ́lá. bàbá àfẹ tó bí ewé bí ike bí ike wà bí o wọn náà náà fi ṣèṣẹ́jú méjì. ẹgbẹ́ náà àbí akímùdà ṣé gbọ́ǹdẹ̀ níbẹ̀ ń tá a wá ṣe sọjọ́ bí fún jíjọ ní akímù ọ̀gbẹ́ níbẹ̀ lọ ìyọjú sí mi ọmọ elékòrí ọmọ àgbáyọ̀ yẹ bí pẹ̀lú lẹ́ọ̀lọ́ta ènìyàn máa lé ní ikú gbogbo ògbẹ́ ní bàbá wọn lù kú aláìgbọràn wà lé jọ́sí. yẹ bí pẹ̀lú o àmì akim máa bọ̀ lọ́dọ̀ mi. àkùnrin tí ọjọ́ tá a wá sọjọ́ orí rẹ̀ gbọ̀ngàn sọ Ibrahim gbẹ̀dẹ̀ ó dá gbúgbúrú méje òyàyà mẹ́fà.

Adéyẹmí ìwọ. Ẹgbẹ́ tó ní eré wọ́n ti kọ́ the cake náà. Ó yá around the yeyes. Yeye Pella, Yeye Abubuame to put their hands on the knives. Yeye Abubuame, yẹ wọ́n bí ọba yẹ ìrìn ọ̀gá bí èsì. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ subscribe, subscribe ẹ eh, Face TV, wò sùn